Am I am I a body in fire Am I am I? yes I'm yẹn ó shaking. Oh yeah, yá ìgan Oh my my, máa ẹ húúú kitchen tilẹ̀ máa ń kọrí tọ́tí iná tọ́tí ń jẹ́ iná so much love love love love love everywhere three beautiful chefs táwọn not shaking. kíni on. go down low go down low shaking shaking shaking shaking Be there, very very very on point And don't shoot, I go. ah ó farabalẹ̀ ó fi ṣe gbogbo ìjọ́jú pé kíni very very on point a tẹ̀síwájú ta gan ni ọpọ́n sùn kan lọ́wọ́lọ́wọ́ everybody's been asking Mr. Easy where is the Yes, Mr. Easy wà very very okay. Lẹ́yìn mama playing play yín Mr. Easy The bá is the boy Easy. Ẹni rántí you know, hmm. My baby that confuse me with a bum bum. Hey. Tẹ bá tún wá gbọ́ nípa oh, leg over. Hey, my baby give me leg over. I tẹ the tún gbọ́ all of my property. Pọ̀npọ̀n, I give you authority. Pọ̀npọ̀n, kọ́ Cut off any authority. Oh, my level does my baby missing. i I'm so sorry, you know, I got. <laughs> too much. À ń tẹ̀síwájú pẹ̀lú only Mr Easy miss you bad miss you bad ni orúkọ yẹn I miss you bad miss you so emotional we'll be right back. mo lérò pé gbádùn orin tí mo jù sí láti ọwọ́ it's your boy Easy bẹ́ẹ̀ ni miss you bad ni orúkọ orin yẹn ó gbásìkì ó dùn ó kí ó yí bóbó ọmọ tuntun jòjòló tí a ṣẹ̀ṣẹ̀ bí nínú industry yes lọ́wọ́lọ́wọ́ báyìí tún ta sánsán tún gbóná fẹlifẹli yes ká máa sọ̀rọ̀ nípa Larry Gaga big body built beautiful <laughs> extraordinary packaged bẹ́ẹ̀ ni wọ́n package ọ̀tọ́ tó bá ń ra fídíò báyìí àwọn aṣọ wọn designers designers designers designers àwọn ajáde síta gbagba pẹ̀lú wizzy wizzy wizkid kíkan lórúkọ yẹn orin yẹn low orúkọ orin yẹn low tẹ bá rí àwọn girls tó wà ń bẹ very very unique torí pé kí ni tá a bá shoot video ní nàìjíríà a máa rí àwọn slim beautiful nice sexy girls yes bọ́ nínú fídíò yìí wọ́n jáde síta gbagba pẹ̀lú àwọn girls tó wà body built kí ẹ̀kọ́kọ́ tọ́kọ́ jáde you know, tó wọ black off you know, kind of um, top ó wà body built mo love face ẹ̀ ó you know, ó kàn fún wọn ní that kind of face mo love video yẹn gan torí pé kini. ni ó wà very extraordinary then talking about the background all white tí background bá wà all white ah, mímọ́ ló bá dé all white then whiskey on a white you know, designers and a little bit touchy touchy red yes lọ́wọ́ tún sọ̀rọ̀ nípa Larry Gaga nínú fídíò àwọn náà wà yìí nù a big you know so beautiful mi ti ẹ̀ mọ́ bí explain it so so so hot Hoty hoty video money making money spent you know ẹ ká lọ gbádùn orin láti ọwọ́ Larry Gaga featuring whiskey. lewa. agbe fún Larry Gaga big beautiful bẹ́ẹ̀ ni Larry Gaga tó jáde sábà wá pẹ̀lú orin yẹn you know money making <laughs> money making money making àdèmà mẹ́kọ̀ owó yẹn gangan ni tẹ̀síwájú pẹ̀lú ọmọ tuntun jòjòló bẹ́ẹ̀ ni ọkọ̀ ṣoké sojú ẹ̀ nínú sọkọ sọkọ sọkọ ee sọkọ sọkọ bébí o tẹ́bá ọmọ tó rap yẹn yìí lẹ́wọ́ pẹ̀lú yìí lẹ́wọ́ wíṣkì ìsàbàdìyà ìsàkọ̀bátà orin ẹ̀ ó wà unique voice ẹ̀ gan ẹ̀ lè mime ẹ̀ like that torí pé kí ni very very very exceptional dude there bẹ́ẹ̀ ni tágọ́lá sọ̀rọ̀ nípa ẹ̀ Terry ó wá sọ pé òun ṣe kí ni òun wọ́n ní bọ́ọ̀sì tó ń ti òun lẹ́yìn òun wá fẹ́ ṣe kí ni òun fẹ́ jáde sára pẹ̀lú orin tòun on me ni orúkọ orin on me by Terry Woo! white and pink background àwọn girls tó wà ń bẹ̀ gan beautiful ó wá ṣe kí ni ó fọwọ́ kàn wọ́n touches touches you know love song so on me orin yẹn gan so on me like so so on me ẹ ká lọ gbádùn orin yẹn láti ọwọ́ Terry on me on me